for a special day like this, like I said earlier. But first, I'm máa ní láti jẹun náà. Okay, so enjoy oúnjẹ yẹn. Ṣó yẹ? Mo ti gbọ́. Wà á the right time. Mm. Wọ́n ní For real? For real? Yeah, for real. Is it? this meal. Be careful. It's so awesome. Takes me back to my hometown. for an unrepentant foodie. Come on. Hmm. Any foodie, foodie, foodie. That one sounds too nice for my friend. May I prefer to use the word bloaton. No, no, no, Hey, both of you. Deny the fact that this meal is not sumptuous. You hypocrites. <laughs> it's actually nice. Very. Emi mo kun jẹ mi I ah, really try? Well, Sherry. The right time we've all been waiting for is now. Okay. So, ladies and gentlemen, I would like to announce to you people that Emitariniwa Journey, I am the happiest woman on earth today. Mm-hmm. Inu me do gidi gidi ni nítorí èmi tẹ̀ ń wò mo ti finú ṣoyún mo ti lóyún i am pregnant. wow. shut up shut ta ló kẹ́ ẹ̀ sọ̀rọ̀ mi iná what kind of rubbish is this ìwọ ló lè fún ọmọ ẹ láyè irú jàtijàti wo lélẹ̀ ta ló kẹ́ ẹ̀ síbi gan-an is it only God for me àwọn èèyàn jókòó wọn náà wá jókòó síbi ọ̀sẹ̀ kọ̀ọ̀kan bí i sell from one place and get out. Mijakuja. Congratulations. Mm. What? Mimo, keep dinner. That was too much. Ah ah. Can you get serious for me? No, no, no, no. Don't get ah. this now. You know, fine, fine. Oh, we should pardon me, baby. Sister, sister, water. Come on. Mimo ìrò kí ni mo ṣe fún ẹ nínú ilé ọ̀rọ̀ ẹ ò yé mi mọ́ Ọlọ́run ọba gbọ́ ọ̀rọ̀ ẹ ò yé mi mọ́ kí ló dé ganan ẹ àtijọ́ tí ọmọ yẹn ti wọ inú ilé ìwà báyìí ní sísẹmẹ ti dàrú kí ló dé kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ wò ó jẹ́ ká rọra pé mọ́mì jẹ́jẹ́ kó wá dá ọmọ ẹ padà torí mi ò fẹ́ wàhálà wá gbọ́ mi o tí nǹkan kan bá fi lè ṣẹlẹ̀ sí oyún tó wà nínú mi yìí níràn ọrùn ẹ ló wà ọrùn ẹ ni gbogbo ẹ wà. exactly nǹkan tá a sọ náà ni tẹ́mi ò bá ẹ jà but why would you do such a thing ó ṣe jẹ́ àárín ọmọ ọ̀dọ̀ ọ̀rẹ́ mi àti tó bá tẹ̀ sí jọ́rẹ́ mi it's still fine but ó ṣe máa jẹ́ àárín gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ ló ti máa lọ announce pé o lóyún eh? now come to think about it <laughs> when did you get pregnant tí mi ò mọ̀. ṣòra yẹ lóde ṣòra yẹ lóde nírun tá a bá wí tó ń sìn wá ní pé ìwọ ọkọ mi ṣé ọkọ náà dẹ̀ rí báyìí ọkọ yẹn ò dẹ̀ ò notice pé nǹkan kan nípa mi ẹ ò notice pé nǹkan kan ẹ sọ fún ẹ ojú gbà mí ti fún ẹ ojú gbà mí ti fún ẹ ha hey. ìgbà wo ló wá lóyún báyìí. Ah! ah! ah! àtìgbà wo ló ti lóyún ká mọ ibi tá a ti fẹ́ bẹ̀rẹ̀. pé mo lóyún torí mo ṣàkíyèsí pé mi ò lálàá burúkú mọ́ mi ò lálàá burúkú mọ́ mi ò dẹ̀ tún rí nǹkan oṣù mi náà mọ́ ó dẹ̀ tún mọ̀ sí pé mo lóyún nìyẹn àbí téèyàn ò bá rí nǹkan oṣù ṣe bóyá èèyàn ti lóyún nìyẹn gbogbo àlá burúkú tó dẹ̀ ń jẹ́ kóyún wálẹ̀ mi ò la mọ́ ti lóyún nìyẹn mo dẹ̀ decide pé òkè o kí n dẹ̀ pé àwọn friends ẹ o kí n pé àwọn mọ̀lẹ́bí kọ̀ọ̀kan ọjọ́ bá mi yọ̀ ó lè dá ó lè bá gbogbo ẹ̀ you you ruined my lunch you ruin my day you ruin my happiness. I did not do that. did not do See, what. why Emiko kò rò why would you invite that girl the house girl to that kind of occasion hmm. o fẹ́ announce kó lóyún o wá gbé house girl fine tí Délékè bá àti kíndé bá ṣe wà mẹ́ fine but o wá gbé house girl síbẹ̀ o to the extent pé òun náà tó wá ń dá our private affairs. ṣé o mọ̀ pé problem tí mo ní pẹ̀lú ẹ̀ lélẹ̀ báwo kan ṣe máa máa reface ọmọ yẹn as house girl ọmọ ọ̀dọ̀ ṣé kò kí ń ṣe èèyàn ni ṣé house girl kò kí ń ṣe èèyàn ni ṣe bó lẹ́jẹ̀ lọ́rùn ẹ níran níran wò ó kò le a máa pe grandma sẹ́ a máa pe mọ́mì kọ́ wá mú ọmọ yìí padà lọ síbi tó ti mú wá wẹ̀rẹ́ bàtọ́ ọba tí mo yìí wá kọ́dà padà lọ mi ò fẹ́ yàn kankan pẹ̀lú mi mọ́ mi ì fẹ́ kéèyàn kankan wá assist mi mọ́ mo wà okay kò sí kankan tó ṣe mí àmọ́ ṣá tèmi ni wípé hmm, níran tí nǹkan bá ṣẹlẹ̀ sí oyún tó wà ní inú mi yìí tí anything bá ṣẹlẹ̀ sí oyún tó wà nínú mi ọrùn ẹ ló wà ọrùn ẹ ló wà. mo ní láti calm down. Rola oh, Rola Rola kò oh, mí sweetheart má bínú má bínú eh, ṣòrí. Eh? gbogbo nǹkan tó sọ yẹn kò mí ìnẹ o kò mí any one of them èmi ló ń bínú sí kò kì í ṣe wọ lọ́la ó kàn fi kanra mọ́ ẹ ni. fẹ́ kí mi náà máa sunkún sí please jọ̀ọ́ sọ̀rọ̀ mo sunkún mo sunkún make me cry. don't even understand the madness that is happening. Ọ̀rẹ́ ò yé mi mọ́. Gbogbo lóyún, I took you to the hospital to register for antenatal. Wọ́n béèrè wọ́n béèrè pregnancy test. You could not provide it. Now, and I decided okay, jẹ́ ká lọ ṣe blood test o. Blood test wọ́n sọ pé o lóyún. They started fighting them. Then we went to several places again. it was still the same thing. It was negative. You're not pregnant. Oh, what is your point? What is your point exactly? My point is that why are you not bothering me? Kí ló tó fi disturb mi? Tó fi jẹ́ kí n máa gbé ẹ kiri? Wà á tó wọ̀ pé ò lóyún. Eh, ta ló sọ fún ẹ pé mi ò lóyún? Ta ló sọ fún ẹ pé mi ò lóyún? Eh? Is it not obvious? Ṣé o rí scan Oh O rí blood test tó ṣe ni? Ṣé oyún wà ń bẹ́ẹ̀ ni? Fún ẹ. Oh yeah. Philip. Ṣé kó ṣe máa ń rí rèé ordinarily? dá mi lóhùn ṣé bí ó ṣe máa ń rèrè ordinarily níran ṣé mi ò mọ bó ṣe ń lóyún mọ́ ẹ jọ mi ò sọ fún ẹ pé mi ò rí nǹkan oṣù mi for the past two months ẹ kí ni nǹkan tó rí ṣe sí can you explain that kéèyàn máa rí nǹkan oṣù fún odindi oṣù méjì ṣé kò ṣe pé èèyàn lóyún nìyẹn ni ẹni ràn listen my dear let me tell you scan test máa ń fail nígbà mi o nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ sí nìyẹn tó bá fẹ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí nìyẹn o mo pè mí ò lóyún mo ẹ̀ṣẹ̀ ń lóyún ni àbí mo jẹ́ bébì ṣé mo jẹ́ bébì ṣé everybody ya wèrè ni. kò sẹ́ni tó rò ti sú mi ó na na ó dàbí ẹni pé economy country yìí ó ti ń affect gbogbo èèyàn àti gbogbo nǹkan it's really affecting everybody and everything imagine. mi ò understand. wàláyé mi gan understand èmi náà understand imagine kí scan àti test máa sọ fún mi wípé èmi ò ní oyún báwo ló ṣe máa sọ pé mi ò lóyún ṣé mi ò tún mọ bó ṣe ń lóyún mọ́ ni ṣé first time tí mo máa lóyún lélẹ́yìn ni ọmọ ni mi ò ṣàríbí mo ṣe mo ṣàlè káyé ìgbà tí mo ti ní oyún. I mean, everybody is mad. Everybody is mad. Ah! Ma, Oh, wò, ẹ má jẹ́ kí n yẹn bọ́dà yín. Ṣé ń gbọ́ mi? Mo ti bá yín bọ́ make smoothies for me. You know, fruit and vegetables is good for you and your baby. Ṣé ti ìwọ nìkan lórí ẹ pé jù nínú gbogbo àwọn tí mo ti ń relate pẹ̀lú lẹ́nu ìgbà tí mo lóyún ìwọ nìkan lórí ẹ pé o. God bless you. Everybody is mad. Everybody is crazy. Let's stop, man. I'm tired. I'm, I'm, I'm, I think I'm running mad already. Madness to wà lẹ́yìn kò tiẹ̀ fẹ́ yé mi mọ́ gbogbo ẹ̀ tí ìfẹ́ dàrú mọ́ mi lórí you get. You can imagine going to register for antenatal just to for for the for the blood test for the scan to show that my wife is not pregnant láti gbéra wa lọ láti àtẹ̀tẹ̀ ra one or two things we just got there and the scan revealed that oh my goodness think I'm running mad. I think I'm calling um, Are you sure that ah. is not um, epitomic oh, pregnancy? Oh, oh epitomic kankan. That woman just dey overreact. Kò oh, ẹ ti epitomic kankan. But nǹkan tó wá yà mí lẹ́nu ni ah, she's not been seeing her period for some time now. And if ẹ̀ dẹ̀ ń if Ibi tó ti gbogbo ẹ̀ ti dàrú mọ́ mi lójú nìyẹn tí òkò tẹ̀ fẹ́ wá yé mi mọ́. Like I'm fed up. Fed up, man. Tired. Fasola. Yes, mom. Ìgbàlẹ́ rẹ̀. Ojú ẹ̀ ló ra déètì tó ń gbóná lóríṣiríṣi. Ṣo bí pé ìsinmi gbà kéèyàn nífọ̀kànbalẹ̀? Ìjọ sí wà tí mò ń sọ wípé o ní ìdímèdì tọ́pẹ́ fárígá wípé rárá o kìíní kankan kan. Ìwọ náà wo changes tó ti wà lára ẹ̀sìn. Alpha pẹ̀lú Rọ́lá ṣó behave ṣáá ẹgbẹ́ jẹ́ kò àǹtí tí èyí ti rẹ̀ di ṣé bá yín bẹ̀ wá. àtàwọn ọmọ ṣe mo gbé fúnra mi mo pé condition tí mo wà ń <laughs> ah lọ́la ń try ah ó ṣe in fact ó behave better than I expected òun lápá mi òun lẹ́sẹ̀ mi òun lójú mi in fact brain mi nìkan ló kù sí mi ò dá Fokoji. olùwà ìgbà tí mo sọ nígbà kìíní àná tọkọ ẹni rárá ò ní ìbílẹ̀ èdò thank God wípé I no regret from her. All lóòótọ́ ni Yọ̀sọ́lá lóyún torí ọkọ ẹ sọ fún mi pé kò lóyún. actually mo lóyún. kò lóyún. bẹ́ẹ̀ kí ló dé tó wá ní eh, condition tó wà sí pé òun need exercise kí ló tí wọn náà wá sọ di kí náà pé tó va over pamper àsìbí ẹni wípé ó ti lóyún tó wá ń kẹ lójú tó ń kẹ nímú tó ń kẹ ní gbogbo ẹ kí ló ṣẹlẹ̀. mọ́mi mọ́mi ṣe láti Yọ̀sọ́lá bó ṣe wáyé the only thing tí wọ́n need òun ni love attention ṣẹ́rí tí gbogbo wa ta bá ń believe pé wọn ò lóyún ta tún sọ fún wọn pé wọn lóyún ó máa máa affect wọn negatively so torí ẹ̀ lèmi náà ṣe ọ̀rá support wọn tí mo jẹ́ kó máa believe pé wọn lóyún. mo dáhùn ó ti máa ní tẹ ó ti. we're going to talk about it here. What is happening to your wife right now? clinically, it is called pseudo pseudosciences or pseudo pregnancy or phantom pregnancy. Nǹkan tó ń pè nìyẹn, ó máa ṣe due to the miscarriages tíyàwó ẹ̀ ti ní òun ló fà á pseudo simply means false pregnancy because mentally she's affected e pé ó yẹ ti lóyún so she will start feeling as if pé òun lóyún symptoms oyún ó máa bẹ̀rẹ̀ sí í hàn hmm, tó máa máa ṣẹlẹ̀ lára ẹ̀ you know ó lè máa throw up like you said she has not been seen a message for a long time now you see but at the end of the day kò sí nǹkan test. So what you guys need to do is to take her for an ultrasound scan for her to see herself kó bogo gbogbo wúmbẹ̀ pé níbẹ̀. Then the next thing she needs to do is to see a psychotherapist. I could have said, let me be the one. But for the closeness, I wouldn't um, suggest myself. But I'll give you a colleague that is equally competent that can actually do this and I'm sure is going to give us the best. Well, Lydia, to convince her to sit here is not very hard. Don't worry, I'll do that myself. I'll talk to her. Oh, nice. I will appreciate it, really. Now, another thing to move for sọ You see, it is not easy You guys are putting so much pressure on her without even considering the consequences or how she feels. Èèyàn ti ní so many miscarriages. Kì í ṣe pé kò fẹ́ bímọ. Tó bá lọ láàrin àwọn ọ̀rẹ́. Báwo ni wọ́n fẹ́ bímọ? Bẹ́ẹ̀ ni pé ó lè dá ṣe ọmọ yẹn fún rẹ̀. Family friends, family, everybody, you just keep putting so much pressure on her ṣe ẹ ẹ ẹ ẹ tí fẹ́ bímọ ni àbí nǹkan kan ni family will say the same thing you will put your own pressure on her too now ẹjọ́ tó ní ọlọ́run ṣé ẹ ti ẹ̀ consider àwọn gbọ̀ngàn tó lọ́rọ̀ ṣe mọ bó ṣe dùn tó like some people just open their mouth and start telling me kí ló dé tí o ti marry kí ló dé tí o ti marry ṣé àwọn àwọn ọlọ́fẹ́fẹ́ mi gbéyàwó sílé. Deleke no you can't compare má gbé pọ̀ kò jọra kí ló tó tí marry you yourself you know that you are over there. there you go yep. there you go uh, tell me the age the rightful age to get married. it's not about rightful age it's not about gbogbo ṣìnà rádaràdà tó ń ṣe kiri ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo tó ń kó kiri yẹn ṣé o máa jẹ́ kó má rí ni a sọ pé a sọ pé kìnìún kan bá fi bá compare. ṣé o rọrọ tó sọ. kò jọra. ṣé o rọrọ tó sọ. ṣé o rọrọ tó sọ so now ní ìsìn nígbà tẹ́mi ò gbéyàwó sílé ṣé wà kúkú bá mi wọ́ ọmọ kan kó bá mi fún lóyún kó dẹ̀ pé ìyàwó mi. gbogbo ètò fún lóyún tó tó. àwọn wo ni mo mm, mm, náà ẹ tá ni mo pè é pé mo fún lóyún. délé. Ah, so nísìnyí ti gàmá ti lọ ẹ mọ̀ pé máa nídìí láti jẹun díẹ̀ jẹun kí. Uh, gbogbo smoothies tó ń ṣe fún mi láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ó wà fún mi níbi tí ẹ bá mú ìwà I don't feel like eating anything. ẹ wò tó bá tiẹ̀ jẹ́ àmàlà díẹ̀ ẹ lè máa starve our boys now. ta ló our boys. <laughs> wo èyí tá à ń wí dùn aṣọ tí mo kó sílẹ̀ lánàá kó o máa fọ̀ o ò fọ̀ wọ́n torí pé grandma wà ra wọn. ṣéèzù èmi mi tètè sùn lánàá gbogbo ẹ ni mo fọ̀ pátápátá. Ah! irọ́ ni o. ẹnu àwọn ẹ slept around two. Ah! ìyẹn náà dá ó dá tó bá ti délé lẹ́nu eh, wàá fọ̀ toilet wàá fọ̀ bathroom ẹ̀yìn eh, tó bá ti wá ṣe tán wàá fọ̀ àgbà gbogbo compound tó bá ti wá ṣe tán wàá bá mi rò àmàlà fẹ́lẹ́fẹ́lẹ́ kódà ẹgbẹ́ àmàlà máa wọ̀ lóúnjẹ tó bá ti wá ṣe tán tó bá ti wá ṣe tán. ẹjẹ àgbẹ wọn ẹjẹ àgbẹ wọn bàbá wìrì làwọn ọlọ́kadà yìí o ẹ wo ṣé Yorùbá ni àbáwúsá yan a ní láti wá ọ̀nà àbáyọ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi yìí. because right now I am losing my mind orí mi ti fẹ́ dàrú báyìí ó ti sú mi. Yosola you need to calm down really you need to calm down There's no mind to lose here you just getting all worked up on top nothing even the doctor said so pé fara ẹ balẹ̀ báwo ló fẹ́ dúró pẹ̀lú bó ṣe ń gbẹ́mí ẹ sókè báyìí after all you are not even pregnant blood test tó ṣe scan tó ṣe kò sóyún kankan nú ẹ àbí ṣe bóyá tó bá lóyún ló ní miscarriage o kò ti register kìíní ẹ sí mind ẹ pé miscarriage miscarriage you are fine nothing is wrong with you. it's okay. ah. mi ò lóyún àbí kò sí wàhálà yeah but ṣé bá ṣe máa ma ma wò lélẹ̀ bá ṣe ma wòra wa níran rè ni tí ò ní sóyún láàrin wa. we keep praying eh? and we keep trying and eventually the baby will come and stay. okay good good you said we should try abi we should keep trying okay tá a bá gbìyànjú ẹ tá a dẹ̀ fàdúrà tẹ́ ní ogun kan tó ń sọ yìí máa ṣẹlẹ̀ anyway i have a suggestion for you. Uh. hope pé suggestion yìí kò tún ní fún wa ní wàhálà mi o. níran ṣé kí n gbẹnu mi dákẹ́. no ah ṣé kí n dákẹ́. mo ń gbọ́ i'm listening i'm with you. ṣé o ti rí mo ti ro ọ̀rọ̀ yìí dáadáa mo kàn feel pé àsìkò ti tó kí n rán ọ̀nà ìgbà yìí ò ní. níran hmm? you will have to take Roland in. Roland kí ló ń jẹ́ bẹ́ẹ̀ sorry ta ló ń jẹ́ bẹ́ẹ̀ nírun Rola is our maid Rola lórúkọ ẹ. wọ́n náà kò sẹ́yìn ló ń jẹ́ Rola ẹ òní Rola in kí ni ọ̀rẹ́ òye mi tẹ́ kí ni. ó dáa kó tí mò ń sọ ni wípé bá mi fún Rola lóyún. She is a family member. Mo ti bá sọ. Ẹ ẹ ẹ mo ti mọ̀ pé ìgbà tó sọ pé o ní suggestion yẹn mo ti mọ̀ pé o ti ń bá nǹkan bọ̀ nìyẹn. What's the meaning of that? Báwo ló ṣe máa ma ronú bẹ́ẹ̀ yẹn? lóṣooṣoṣo òṣìwò nìyẹn ṣọmọ tó dọ̀tí yẹn ni ló sọ pé kèmí lọ fún lóyún what kind of nonsense is that. mo ti bá sọ̀rọ̀ ó ti bò fún mi ní ìgbà ní. báwo ló ṣe ṣe máa ronú lọ sínú nǹkan bẹ́ẹ̀ yẹn alákọ̀ọ́tà sọ lélẹ́yìí o kí ni tí ó ti ń bọ́ sí nǹkan mi o. nírọ̀ nírọ̀. Oh oh hmm. ah níràn mo rò pé tí bá tí bá bá ẹ sọ̀rọ̀ yìí ipò máa yí ẹ ó dẹ̀ máa gbà sí mi lẹ́nu lẹ́rọ̀ ẹ̀ àmọ́ ṣáṣú rí agídí inú ẹ agídí inú ẹ yìí náà ni kò ní jẹ́ kó lè reason pẹ̀lú nǹkan tí mo sọ and it is fine kò sí wàhálà you will not like the new me o Miro you will not like the new me o tí bá dé wàá gbọ́ wípé o fún obìnrin kankan lóyún níta bẹ́ẹ̀ yẹn I swear to God mo máa pa obìnrin yẹn mo máa pa ọmọ tó bá bí máa pa ìwọ fúnra ẹ máa wá para mi o ò ní like madness tí mo máa fún ẹ níran you will not like it wàá dé gbà torí mo bẹ sọ lẹ́ràn sí i ó dàbẹ̀ ní pé èmi ni mo mọ̀ kọ́ sí mo sọ orí mi yí ah o ò ní like nǹkan tí mo máa bẹ́ẹ̀ pò gba bí mo ṣe sọ fún ẹ. Oh. Mm fẹ́ sọ lẹ́rọ̀ ó dàbí ẹni pé èmi lórí mi yí èmi ni mi mọ̀ nǹkan tí mò ń sọ. How did you get here for Christ's sake? People that you miss in marriage. Ṣé ìṣèpéyàwó mi ti ń yẹ ọ̀rọ̀ rẹ̀? Kí ni lọ bá You sí mi see me mi. go. Shameful. It was shameful, very shameful. I got offended. But tell that girl to avoid me. To marry me bye, come bye bye. To marry me be, come by the other way. I don't want to see her again. I'm sorry. I'm sorry. tọ̀ mí wá. ẹ fara yín balẹ̀. kí bọ́ọ̀nù jẹ́ èyí Doctor, doctor, doctor. Oh. Oh, oh, oh calm down. She's fine. Okay. Anyways, um, congratulations. What? Your wife has a bouncing. What's the baby boy? Oh, oh, oh, oh, oh, You are free. Hello, you are free. You are good. You are great. You are fine. well. ìyá bèbè ara ẹ ti wá balẹ̀ báyìí mọ́mí ẹ̀rọ ọmọ yìí ó ti wá kàn pàdé bèbè bèbè ah ó bàdé rò bèbè bọ̀ kí ló dé. ṣé kò tún bẹ́ẹ̀. jọ̀ọ́rọ̀lá ṣe ọkọ mi. ó ṣèjì. Go on. This one. Well, I am very, very sorry. Ìjọba kò sí. tó mo ti ṣe. Ṣáà just for the Rọ́lá, Rọ́lá, wàá jókòó lé Tracy Thank you. ìwọ náà má bínú nírun Yọ̀sọ́lá ìwọ ni màá bẹ̀. Ah. mọ́mí no no no no no ah ah ẹ má kúnlẹ̀ fún mi mọ́mí. ẹjọ really òyìnbó yẹn sọ yé mi i don't understand ẹjọ ẹjọ gbogbo nǹkan tó bá fẹ́ sọ ni mo máa gbọ́ i don't understand kí ló dé kí ló ṣẹlẹ̀ kí lè ṣe. Yọ̀sọ́lá mi ṣe mọ́ o ṣẹlẹ̀ mọ́ mi. ṣáà má bínú síwájú i don't know i don't understand i'm in the dark here kí ló dé. i'll make you understand. Um, mo go é your an I'm àmọ́ ṣorí mo kàn fẹ́ kó rí wípé gbogbo ọ̀nà tí bá fi ṣe ọkọ ẹ̀ ò mọ̀ nípa ẹ̀rọ torí òun fúnra it was in the dark yes lórí gbogbo ọ̀nà tí mo fi gbà ṣẹ́ tó bá rántí after tí wàá tọkọ ẹ̀ tẹ̀ ṣe wedding àwọn àlá tó máa ń lá all the time hmm. tó bá gbàgbé pé each time tó bá ti lálàá yẹn ló ní miscarriage so ah, ìgbà tó dé stage kan you know, mi ì dẹ̀ fẹ́ kóbìnrin àjèjì kó wá gbà yẹ because o mọ̀ tíwú ẹ̀ bá ti ń ṣẹlẹ̀ tó dẹ̀ ti ń pẹ́jù láàrin ọkọ àti ìyàwó kò sọ́nà tí Sàtánì ò lè gbà mo láti jáde mo tọ̀ àwọn tó jù mí lọ but my surprise kì í ṣọ̀nà kan kò ń ṣọ̀nà méjì kì í dẹ̀ ṣe pé bí àwọn ọmọra wọn tàbí nǹkan kan náà ni wọ́n ń ṣe but this surprise tó wà ń bẹ́ẹ̀ ni wípé same thing ni mo gbọ́ ní gbogbo ibi tí mo lọ what i was told ni wípé níran ní nǹkan kan síta wọ́n ní except tí nǹkan yẹn bá wọlé ni wọ́n fúnra rẹ̀ lọ tó lè finú ṣoyún ló máa fẹ̀yìn gbọ́mọ pọ̀n. Um, ah mo wá decide àti gbé gbèsè. Okay. you see years back few years back nígbà tí Mìíràn wà ní school ní Ìbàdàn àwọn parents ọmọ kan wá bá mi Yọ̀sọ́lá calm down please calm down please. ẹgbà táwọn parents ọmọ yẹn wá bá mi unknown to Mìíràn wọ́n á ṣàlàyé fún mi pé ọmọ àwọn fẹ́ra kù kankan àwọn dẹ̀bi léèrè nínú Níran ló dárúkọ. ẹ dúró ẹ dúró mọ́ obìnrin ló ní fún Níran. Yọ̀sọ́lá Níran ò mọ̀ ìdí tí ò ṣe mọ̀ ni wípé èmi náà wá bá mo dẹ̀ mọ́ mọ̀ mi ì jẹ́ kó mọ̀ because then ó ṣì wà ní school mi ì dẹ̀ fẹ́ mọ̀ kan tó máa distract attention ni from his academic career so I kept it all to myself. Um, fortunately nígbà tí lady yẹn máa bímọ lady tó bímọ sáyé ló ṣaláìsí mo wá decide wípé ok máa ṣojúṣe mi so even from birth ni mo ti ń ṣe ẹ̀tọ́ mi ni mo ti ń ṣojúṣe mi mo sa gbogbo pátó yẹ kí n sá gẹ́gẹ́ bí òbí àti gẹ́gẹ́ bí àbíàmọ́ rọ́lá ò kì í ṣe hausa pure àtọ́kọ́ ẹ̀ ọmọ ọjọ́sí tí lè di yẹn bí tó ṣaláìsí òun ni rọ́lá. ìjọ ah! tó wọ̀ náà má ẹjọ́ ètò ẹ̀sùn ẹ̀kú ìtọ́jú ẹ̀ káwọn kò sunkún láti sìn títí dọdún tó ń bọ̀ kó jí ọmọ tó ti ṣaláìsí ó tó jọ ẹwọ ẹ jẹ́ ká gbà fọlọ ó kú ti fi kó ṣàgbà gbogbo àdúrà wa ń sẹyìn wípé ọmọ tó fi sílẹ̀ kọ́ náà bá wa wò ó bá wa dà sí i ẹ ẹjọ tó rọ lọ ẹyọjú wa wò yẹn lágbára. ẹ wò ó òkú òkú òkú òkú mẹ́fà fẹ́ bá ọlọ́run lé lónìí òun dà òun dà òun dà ṣé ẹ̀yin nìyá ẹ̀ ṣe bẹ́ẹ̀ nìyá ẹ̀ ọ̀yà ẹ̀ mú wá síta ẹ̀dùnú ẹ̀dùnú ẹ̀dùnú. níbo ló wà báyìí tẹ̀wọ̀n torí ọlọ́run mo kí n tó kí n tó sí ojú mi mo ti di ojú báyìí kó tètè wá síbí kẹ́mi náà pa kóun náà máa lọ bí tí ó ní ọmọ wa lọ ní ìsìn ní ìsìn mo fẹ́ pa báyìí. ọlọ́run ní jẹ́ kí mi pààyàn ọlọ́run ní jẹ́ kí mi pààyàn. ẹ tuntun dé nìyẹn o ẹ tuntun dé bàbá ẹ ẹ yẹn o ẹ tuntun dé nìyẹn o ìyá ọmọ náà ọmọ yín dà ọmọ ẹ ọmọ náà má ẹ ẹ ẹ wọ ẹ wọ ẹ má kí n jáwé rẹ tí mo bá jáwé rẹ gbogbo ọ̀rẹ́ alẹ́ yìí pátápátá máa pa o òun dà ń bọ̀ lẹ́ fi sí. kí ló dé tí ò fi wá torí bí a ṣe jókòó yẹn báyìí ẹ̀jẹ̀ ń rùn lórí kìíní tí ẹ̀ bá mú jáde báyìí ká pa á síbì ah. ah. torí pé ibi tí ó rán ọmọ tiwa náà lọ káwa náà rán lọ síbẹ̀. Eh, àbí òye ṣe sùúrù ọlọ́run ló jẹ́ kí ẹ lọ́wọ́ ọ̀rọ̀ ẹ má tún fún ọwọ́ lẹ́ńtẹ́ ọwọ́ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ ọlọ́wọ́ yẹ́ òkú mẹ́jọ máa sùn nílẹ̀ lẹ́yìn. ṣé ló bá ọ̀sán ní ilé ní gbogbo ilé tó ṣe yìí. ṣé ṣé pàṣẹ ńgbà tó pa ọmọ tiwa báyìí ní ìsìn. ẹ ṣọ kò sí wọn. ṣe é rí ká fi ojú kojú wo mama ẹ jẹ́ ká sọ fún òun ló pa ó rí ọmọ ó kì í mọ́ lọ ó fún lójú ọlọ́run ọmọ bí ọmọ sílẹ̀ tán ọmọ kú àwárí òun náà ó ròyìn pé ńgbà tọmọ yẹn tí bàbá rẹ ti kú yẹn kò ní bàbá mọ́ àbí èmi fẹ́ sọ fún un ní ìsìn pé bàbá kú bàbá sì kú ni. ṣé bẹ́ẹ̀ mi nìyá tí mo bí. ẹ̀yin nìyá ẹ̀ ẹ ti rọ ọmọ mi náà òun oh! kọ́ ló pa ẹ farabalẹ̀ mi ṣe ṣọlá ẹ. ẹ wo ṣe nǹkan tẹ́ ẹ sọ fún mi ní ìsìn ni pé nígbà tí mo ti rí yín yẹn náà mo lè pa yín náà ah, ó ti dà bẹ́ẹ̀. àrà rà rà ikú pẹ̀lẹ́ lẹ́nu ni àbí òun ló gbélé kí ló fẹ́ fi lé mo torí ọlọ́ọ̀ máa pààyàn gbàdá jù sílẹ̀ máa pààyàn sí mi lọ́rùn wọn pààyàn níran mi àbí kí ni mo pe lẹ́yìn. irú wàhálà wo lè tẹ̀ tún lè sọ àní ká pa èèyàn ṣe àìsè èèyàn ló máa da ọmọ tí ni wọ́n pa ni àbí ẹ fẹ́ kí n pa èèyàn méjèèjì bíbà yìí ni. èwo tẹ ẹ bá pa ẹnì kọ̀ọ̀kan kó jí ọmọ tó ti ọmọ mi kan ló pọ̀ ọmọ rẹ ọ̀dà ẹ ṣe mọ ohun tó ṣẹlẹ̀ ẹ fẹ́ kí n pa èèyàn àbí ṣe rí ohun tó ṣẹlẹ̀ báyìí ẹ lọ sọ fún ọmọ yín yẹn ọmọ tiwa tó pa yẹn ẹ́n tó rò pé kò lẹ́bí yẹn ó ti mọ̀ kó lẹ́bí báyìí ó yẹ kóun náà ti mọ̀ kóun ti ní ìyàwó báyìí ṣùgbọ́n kò tí ì sanwó eré ẹ̀ kò tí ì ṣe ìgbéyàwó a wá síbì a wá ṣe ìgbéyàwó ọmọ tó pa yẹn tó yẹ yín a ṣe ti mọ́sálásí a ṣe ti ṣọ́ọ̀ṣì a ṣe ti ìbílẹ̀ ah. àwọn àwọn alága àdúrà wà alága àjókòó wà pásítọ̀ ní ó wà á ràn á ràn e, wedding gown fún ìyàwó á ràn and suit fún ọkọ òun ló máa sanwó gbogbo ẹ o wọn á wá jó lọ wọn á mú lọ sí ṣọ́ọ̀ṣì wọn á padà wálé á lọ sí rẹ́jísì á padà wálé á sanwó á san gbogbo líìsì tá a bá fún yóò wá ṣe bí ọkọ àtìyàwó ńgbà náà. kí ló ṣe kí ló ṣẹlẹ̀. ọlọ́run bẹ̀yìn okó àtàlàyé ẹ má ṣe ah! bẹ́ẹ̀ ọmọ mi kọ́ ló pọ̀ mọ́ yín. ẹ má sọ yẹn mọ́ ẹ má sọ yẹn mọ́ ẹ má sọ yẹn mọ́ òun kọ́ ló pa ẹ má sọ yẹn mọ́ bíbí ẹ̀kọ́ máa pa máa pa gbogbo máa wá sí ilé yín gbogbo àwọn tó wà nílé yín àtẹ̀yìn yìí máa gé orí yín dànù àní kó mo wá ṣe ìgbéyàwó fún ọmọ tó fún lóyún tí ọmọ tó bímọ fún ṣe ọmọ ọmọ ọmọ tani ọmọ tani ọmọ tani ẹ ọmọ ọmọ ọmọ. kí ni kàtìkàtì tó ń ṣe yìí kí ni wọ́n ràn wọ́n tó ń ṣe yìí. ẹ wo mo sọ fún yín o ẹ wo ṣe ẹrù tó bá jẹ́ títí tó ojú ìyá ò ní o. ta ló sọ fún yín. ìyá ò ní jẹ́ máa tọ́jú ẹ. ẹgbẹ́ nu jáde àwa sọ pé àlè ìtọ́jú ọmọ ẹ wo mo fún yín ní ìṣẹ́jú márùn kẹ lọ mú wá sí ìgbà kẹ wá sanwó orí ká ṣe ìgbéyàwó tí ò bá rí bẹ́ẹ̀ bóyá ló máa fi gbé ìṣẹ́jú márùn-ún láyé èmi mọ́ jọ máa jẹ tí o jẹ. It wasn't easy. Ìsọlá. Ma. Oh, ni agbára Amo, Àmọ́ believe me honestly, gbogbo nǹkan tí mo sọ fún ẹ yìí, Ìsọlá, kò sí kankan tó kọ ẹ gbọ́ tàbí tó mọ̀ nípa ẹ̀ of recent mo ṣẹ̀ṣẹ̀ ń la òun fún. ìgbà tí mo mi ṣàlàyé fún mi mo ṣe máa sọ fún ẹ torí mo mọ̀ pé máa ń jẹ́ lẹ́nu pé o lè tó ti bímọ rí mi ò ṣọ́ reaction ẹ̀ tí n bá lọ sọ fún ẹ pé bẹ́ẹ̀ ọmọ òun fẹ́ fẹ́ mi mọ́ sọ̀rọ̀. I just had to keep it as a secret. Then with the one mọ́ mi pé wọ́n máa mú un lọ sílẹ̀ rárá ah, kí lèmi má bàa Ohun gbogbo ń ṣiṣẹ́ pọ̀ fún mi. Ìyànsọ́lá ìgbà tá san gbogbo agbára àtipá lórí kọfí lóyún tó jẹ́ pé bìkan náà la bẹ̀bẹ̀ ń fi lélẹ̀. Ipò bíi tí mo lọ mo ń tà jáde mo náà fi dára ẹgbọ́n nǹkan tó sọ nǹkan tó sọ fún mi bó tẹ̀ jẹ́ pé mi ò délé kí n ṣàlàyé nǹkan tó sọ fún mi wípé àfi tí rọ́lá bá padà sí abẹ́ bàbá ẹ̀ òun ni wọ́n fúnra rẹ̀ ìgbà yẹn nínú ẹ̀ lè dùn ló lè finú ṣoyún tó fi lè fẹ́ gbọ́mọ pọ̀ mi ò ní choice mo láti lọ sọ́dọ̀ grandma rọ́lá mo lọ bá wọn sọ̀rọ̀ mo dẹ̀ bẹ̀ Rọ́lá wípé kó jọ pé bàbá ẹ̀ ní kó máa bọ̀. ìgbẹ́dẹ̀ ní ó ń kọjá sọ́dọ̀ bàbá ẹ̀ sí mi ló mọ̀ dá sí i sí mo fẹ́ ṣe. àbí èyí ṣáà kéré dín nǹkan ọkọ mi wọ́n jẹ́ pé òun náà mo fi ṣèkejì ara tá a jọ ń wọlé wọ̀de ṣùgbọ́n bó bá dẹ̀ tún di bẹ́ẹ̀ kò sí ní ta fẹ́ ṣe àbí ọkọ mi ọ̀dọ̀ bàbá ẹ̀ ló ń lọ tújú ká ọ̀dọ̀ bàbá tó bí ẹ lọ́mọ ni tújú ká inú ìgbádùn ló ń lọ máa ṣe yọ̀tọ̀ mi lọ́hùn ni má gbàgbé mi náà èmi sọ́kàn orúkọ mi. ẹ̀wọ̀n ní kọ́kọ́ ló ní gbàgbé yín ó yẹ kí ẹ mọ̀ pé mi náà lè gbàgbé yín ìgbà tí kò ti sọ̀rọ̀ pé bóyá bàbá ẹ̀ fẹ́ kó kọjá sọ́dọ̀ ẹ mọ̀ pé sẹ́mi ò fi gbà kún wọn níbí. orí ní àbáṣe ni kéèyàn wí ah, tó ni so káṣẹ̀ tó wá sọ pé ìsìn tó fẹ́ kọjá sí ọ̀dọ̀ bàbá ẹ̀ mi lè fi yín sílẹ̀ láíláí àmọ́ nǹkan kan tèmi ti ẹ̀rù tó ń bọ́dà mi fún yín ni pé mò ń pé tìrọ́lá bá kúrò lọ́dọ̀ yín báyìí sìn ta lè fẹ́ máa rí láti máa rán níṣẹ́ síwá sókè sódò mm-hmm. gbogbo wàhálà yẹn ta ló fẹ́ máa bá yín ṣe ìyẹn ni tó jẹ́ èmi lógún tèmi rò báyìí èèyàn máa ń ríyàn ṣaagun ní gbogbo èèyàn tí mò ń ṣe tẹ́lẹ̀ ayọ̀gbọ́n máa wà lọ́dọ̀ mi ni mi lè ṣe lé mi lè ṣe lé gbogbo èmi gan-an àtàpá àtẹ̀sẹ̀ gbogbo ẹ̀ ló lè kókó kò sí tí mi lè ṣe àti pé àwọn ẹlẹ́kejì gan gbogbo wọn náà máa jíṣẹ́ fún mi gbòǹgàn tiẹ̀ wá mi gbogbo wọn náà ní fi mí lẹ̀ irú àwọn àbúrò mi náà sí àwọn náà máa tó gbọ́lé dé ìbí làwọn náà ti máa ń ṣe dédé tó bá ti ṣe tán tó bá ti gbọ́lé ọ̀lẹ́dẹ́ ìbí náà ti máa ń wá kó tó di lọ wọ́n á sì bá mi ṣe nǹkan àbí méjì iṣẹ́ ẹ̀rù gbogbo yẹn kékeré tiẹ̀ ní ọlọ́run wà. ìyẹn náà wà òkè but pending the time tí àwọn ọlọ́dìdé fi máa gbọ́ lóde àti pé tán bá lọ́dìdé ọ̀hún náà ṣe mọ̀ pọ́n pápá máa kúrò náà èmi rò pé ẹ ṣe wá house help ma ẹ wọ ọmọ ọ̀dọ̀ èmi ẹ máa máa send owó ẹ ẹ kàn jẹ́ kí n mọ iye tó bá fẹ́ máa gbà máa máa send ẹ sí yín lóṣooṣù. Ah, tọ́lọ́mọ ọ̀dọ́ dé yẹn mi ò fi taratara nífẹ̀ẹ́ sí kàn máa ba olúwẹ̀ jẹ́ ni olúwẹ̀ gan ò lè ṣe kankan á kàn sójú kan bí o máa ẹ jẹ́ kí mi náà ní èjì tó lúwẹ̀ wá yìí kó lúwẹ̀ bọ́ síbí bọ́ sọ́hún náà ni àìsàn ní fi dúró sára èèyàn tó lúwẹ̀ náà lè máa ṣe kankankan ẹ wò ó ẹ fi yẹn lè jẹrẹ Ọlọ́run lónìí gbogbo nǹkan. dúpẹ́ pé understand wa ojú ẹni tí nǹkan ah. wa ní ṣe rọ́lọ́run náà fún alágbára ọlọ́run mo dẹ̀ promise anytime tó bá ti mi láti rí ẹ kàn pè mí mo lè send driver pé kán ní kó wá gbé yín kẹ wá kí. tó àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nǹkan ò ní ṣe mọ́ yín lọ́wọ́ ọlọ́run àìsàn ò ní gbèdè lágbára ọlọ́run ọba ṣe rí nǹkan tí màá kàn sọ ni pé ẹ jẹ́ ká ṣe kánkán ká ẹ tètè máa lọ torí àbúrò bàbá yẹ ó máa ń wábí lẹ́ẹ̀kọ̀ọ̀kan bá tẹ́gùn bá ṣe darí ẹ̀ ni ẹ̀mí ló ń darí ẹ̀ káàkiri afẹ́fẹ́ ló ń gbé kiri ó lè a lè máa sọ̀rọ̀ sí ìkóde ó lè ká iṣẹ́ tètè bá máa lọ kó tó di torí alágídí èèyàn kan ni ó máa ká gidi bolẹ̀ bí táyà kí wọ́n ti ń pè ní tó ẹ jẹ́ ẹ wá máa lọ. àwa náà rèé a ò dùn bẹ́ẹ̀ lọ ẹni tó bá sọ̀rọ̀ mi lẹ́yìn kókó sálángá kókó sálángá ẹni tó bá sọ̀rọ̀ mi lẹ́yìn àwa bàbá porí àparò ajáko hmm? gbogbo ohun tẹ́ ẹ sọ ọmọ gbọ́ ẹ̀mí eh. sọ fún mi ẹ̀mí ní kí n máa bọ̀ wá pé wọ́n ti ń sọ̀rọ̀ mi lẹ́yìn báyìí. ẹni máa ń lẹtí mọ́ gèrè ẹni téèyàn eh. bá ti ń sọ̀rọ̀ káàkiri. ẹ ṣeun wo rọ́lá máa lọ sínú ìwọ máa lọ sínú kíṣìn bí mo ṣe ń wọ ẹ̀yẹn ọlọ́ba mi tọ́jú oúnjẹ. ẹ wo kí ló dé máa ń ṣe báyìí ẹ ń sọ̀rọ̀ ẹ fẹ́ máa mú ọmọ lọ síbi tí ẹ rò wípé ẹ fẹ́ pín ọmọ ẹ fẹ́ pín ẹ fẹ́ pín ọmọ bígbà téèyàn bá ń pín bisikíìtì àbí ah, ah. ọmọ yóò lọ síbi kankan lónìí rárá rárá rárá mo ṣe ń wọ ẹyẹ ọyà wọnú kínní ẹyin ẹ ṣe gan o eh. ẹ ṣe púpọ̀ àdúpẹ́ ẹ ẹ máa wà lọ lé yín ṣe ti gbọ́ <laughs> èyí tẹ́ ṣe yìí náà ti tó ẹ ṣe o ẹ ṣe àdúpẹ́ o. ọ̀gọ́ ah ah ìgbà tí mi ò kí ń ṣàlejò lọ́dọ̀ yín mi ṣáà kí n ṣe ẹni tẹ́ ẹ mọ̀ mm. eh, first and foremost èmi tẹ ọkọ kí n pé ẹ káàsán sà ẹ kújọ́ mẹ́ta ṣàlàáfíà ni mo bá yín. bàbá porí àparò ajáko àníkẹ́ máa lọ lé ẹ kò tí ì yé yín ni ṣé kò yé yín nǹkan tí mò ń sọ ni. ẹ má jẹ́ kí n lọ ẹ̀yin náà ẹ gbọ́ tèmi ẹ jọ̀ọ́ àwò ṣé bọ́ ní òkè òkú lòkú rẹ̀ ó eh, ní bàbá ọmọ ló lọ́mọ wọ́n dẹ̀ sọ wípé owó kan báyìí ló ní nǹkan fi mú nǹkan ẹ̀ bàbá ẹ̀ ló ní kó máa bọ̀ lọ́jọ́ òun kò ṣàtòdì pé bàbá ẹ̀ béèrè ẹ̀ kó tó ní kó máa bọ̀ ẹsẹ̀ mi ò ṣàwọn ń bí. bàbá wo bàbá tó bí. tó bí ta ni. tó bí rọ́lá bàbá rọ́lá. bàbá wo bàbá wo ló bí rọ́lá tá a mọ̀ tá a mọ̀ bóyá ewúrẹ́ ni bóyá gúntàn ni ah. bóyá bóyá bóyá bóyá kọ́kúròṣì ni a mọ̀ bóyá wèrè ni bóyá bóyá bóyá ìdàrẹ́ ni bóyá ọmọ burúkú ni bóyá alàyè ni ah. bóyá òkú ni àmọ́ bóyá bóyá bóyá adìẹ ni àmọ́ lẹ́ni kó wá kémi ṣí ojú mi sílẹ̀ báyìí kí rọ́lá sì kú eh. òkú jáde nínú ilé bóyá kó wá lọ bá a ṣí èrè ah. àbí àbí bàbá tààrírí bàbá dáadáa tààrírí kò tiẹ̀ ẹni tí ò yẹ ká máa pè ní bá ká má ṣẹ̀ṣẹ̀ sọ bàbá àbí ẹ̀gbọ́n tá à ń sọ yìí ni ẹ ṣe mú jàre ẹ mọ wá lọlé ẹ ṣe. ẹ wò ó sà ẹ fẹ́ gbọ́ lágbára náà náà ò ní sọmọ mi ló kù kò ní sọmọ kò dẹ̀ ní ṣe tiyín náà ló kù lágbára náà ṣé ẹ rí ọmọ mi ò ń ṣe wèrè o ọmọ àrídùnnú ọmọ téèyàn orí téèyàn fi tọrọ ọmọ ọmọ téèyàn orí téèyàn gbóṣù bàràbàǹdẹ fún Ọlọ́run pé Ọlọ́run ò bá fi eléyìí dá mi lọ́lá òun ló bí rọ́lá o ẹ ti gbọ́ sà. ṣé wo. bẹ́ẹ̀ bá ẹ fara yín balẹ̀ o ẹ jẹ́ kí tèmi náà yé yín èmi gbọ́ ti gbogbo nǹkan tẹ̀ sọ ẹ ṣe farabalẹ̀ sàkẹ́ gbọ́ tèmi náà tẹ́ ẹ bá lẹ́ẹ̀ mọ́ grandma rọlá ò lè sọ pé àwọn ò mọ at least ó kéré jù wọn ti rí lẹ́ẹ̀mejì. ẹ̀ẹ̀mejì bẹ́ẹ̀ ṣe bó ti wọ́n sí bẹ́ẹ̀ ni. ọdún mélòó ni rọlá báyìí olórí burúkú kan tí a rí lẹ́ẹ̀mejì tí ẹnìkan parọ́ pé òun ní rí lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀ mú ọmọ lọ bá àbí kò sí kò sí olúwa ẹ nílẹ̀ tó máa mú ọ. kẹ́sì àní kí ni wàhálà ẹ̀ pàápàá kí ló dé gan ah, kí ló dé eh, eh. Ah, kí ni wàhálà ẹ̀ lórí ọmọ náà gan eh? jọ ipa wo ló kọ́ lórí ọmọ pàápàá kí ló dé ah, ọmọ bá ṣe ń jẹba ṣe ń bá ṣe ń mu gàrí ni wọn lè ní kó ọmọ ọmọ lọ sọ́dọ̀ bàbá èèyàn ṣàǹkẹrẹ ń dín kọ ẹ kí ló wá ṣẹlẹ̀ kí ló dé ẹsẹ̀ ló lọ wájú ló máa débi ìbàyẹ̀gàn wá rí ọmọ o àfi tẹ̀ bá nìkan ṣe nu mọ̀lẹ́bí kí ló wá dé tọ́wọ́ tọ́wọ́ fọ́ọ̀mù tó tó wá kárí borí bíi bíi fáànù yípo tó ń gbálẹ̀kùn tó ń gbá tó tó máa jálẹ̀kùn kí ló ń ṣe é. ìjà ń ṣe yẹn kò fi ẹ̀ bá ẹ̀mí rárá rárá rárá tó bá wù yín kẹ́ ẹ sọ fún mi pé ẹ bó máa ṣe rúrú kẹ́ ẹ nílé ẹ nílé sọ̀rọ̀ gidi síbi tí ọ̀rọ̀ wà ọ̀dà ọwọ́ ọ̀dà ṣẹ́fẹ́ mú lọ ẹ wà mú lọ ẹ máa mú ẹ jẹ́ jáde àníkà ẹ̀mí ń sọ fún yín pé tó bá wù yín kẹjẹ. kò má jálẹ̀ kò má jálẹ̀ kún lẹ́gbẹ̀ẹ́ nítorí kò sí tó máa ṣe sí tó máa já jálẹ̀ kún máa rẹ̀ jà sọ́hùn. àwọn sọ̀rọ̀ mi. èmi lèmi ń ṣe bẹ́ẹ̀ ẹni tó ṣe bàbá lórí ọmọ ní ìsìn ipa wo ló kó lórí ẹ̀rù. kí wọ́n ṣe mọ̀ tó ṣe ń jagun jẹ́ mu. báwo ni ká sọ́hùn. àwọn ọmọ àwọn ọmọ aríyọ àbí gbogbo orígbà wa tẹ wà inú ilé wa rẹ wà tẹ ẹkútẹ tí wọn bá bí ẹ ní tí wọn bá bí ẹ yìí kàn kó mú ọmọ yẹn kó mi tí wọn wà ní ti ní ti àwà yìí kẹmi wa ah. <laughs> èmi ò kèrè mi kì tí ò lè lọ kankan kẹmi wa. <laughs> ẹnìkan fẹ́ mú ọmọ mi kúrò nílé ó ní kémi wá kí èmi wá kémi wá kí wá kémi kí èmi wá kí ẹ fi kí ẹ fi wá kí kí kí. ẹ kàn ẹ wò mú mọ tó ṣe yín ṣé ẹ rí mo mọ wípé hmm. láì tí ì kúrò rọ lánàá lé ẹ ti ń ṣàárò ẹ bàbá dáadáa ni ẹ bí bàbá ṣe máa ń ṣe nìyẹn ẹ bàbá ṣàárò ọmọ ah. ẹ wò ẹ finúfíndọ̀ ẹ yọ̀ǹda rọ́lá fún bàbá eh! ẹ ṣe rí ẹ kàn fi lè ṣe wo wípé ẹ kàn fẹ́ sọ wípé rọ́lá màá tún máa rí ẹ láyọ̀ àti àlàáfíà ṣe rí kékeré lélẹ́yìí o ẹ máa wọ̀ ẹ̀yìn gbé ẹ rírọ́ láàánú ẹ wá gbọ́ ààyè wá ṣe sílẹ̀ fún ẹ̀yin méjèèjì anytime táàrọ̀ ẹ̀ bá ti sọ yín ẹ̀yin ẹ̀yọ̀jú ẹ̀yìn kí lọ́la. kí lélẹ́yìí kí lè kí lélẹ́yìí mo ní kẹ àpapọ̀ ìkẹ́ kan fi ṣe nǹkan àlejò yìí lọ́fi ṣe nǹkan àlejò. èmi tó yẹ ká ẹ ṣe eré ká ẹ fi bẹ̀rẹ̀ òun lẹ wá fi ń parí yìí èyàn ń wọlé èyàn ń wọlé pé kéèyàn sọ pé òun kàn fẹ́ lọ ṣe kínní ẹ ẹ má ẹ má ẹ má ẹ má hùwà báyẹn mọ́ ẹ dín mi nínú gbogbo ọdún lẹ́nu ẹ wọlé títọ́ jábọ̀ ẹni tẹ̀ náà inú bí òun náà ó fò sọ́lẹ̀ ó dábọ̀ ó bára. ṣáyé ẹ rè ṣé o tán ṣé o gbogbo ṣe fẹ́ràn ọmọ náà rẹ̀ náà fún ẹ lówó lòkì sábà ìpọ́n fún ẹ lówó kó pa náà ni bó ṣe máa gbó náà ni ọmọ àfẹ́ ṣé o tán ṣé o gbogbo ṣe fẹ́ràn náà ni. ariwo yín pọ̀ jù ẹ̀rìwò yín pọ̀ jù. aláfiṣe owó owó owó yìí náà ni owó owó owó yìí náà ni ó ti rí i. alára kan. asada please put yourself in my shoes thank God now you've become a mother. kò ní easy láti sanwó ẹ̀ fún ẹ because one I don't want to jeopardize your happiness and that day I want to break your home. Uh, gbogbo nǹkan tí mo rò papọ̀ nìyẹn tí mi fi ṣàlàyé fún ẹ rárá ọkọ ẹ náà dẹ̀ mọ̀ nínú mo dẹ̀ gbéra mo lọ sí ibi tí rọ́lá ń gbé lọ́dọ̀ gbàmọ́ ẹ̀ mo dẹ̀ bẹ́ẹ̀ pé mo fẹ́ kó wá kó wá máa gbé bí ní ìgbé ọmọ ọ̀dọ̀ kó dé accept sí mi lẹ́yìn. Ọlá. Ọlá. Ẹ̀gbọ́n náà. Àmọ́ Nírò, ọjọ́ tó wá wọlé lọ́ba alájọṣepọ̀ kí ló ṣẹlẹ̀? Trust me, nothing happened. O sure? It was just a game. Yeah. Um, Then mo sọ fún ẹ pé kó o má sunkún mọ́ hm? see everything will be fine in no time kó o tó mọ ọkọ tó ń ṣẹlẹ̀ everything is balanced eh? it's okay it's okay. abájọ ìdí nìyẹn tí o ṣe lóyún èmi náà rò ó eh? rọlá rọlá ṣé pé ó farada gbogbo ẹ̀gbin gbogbo ìwọ̀sí àti gbogbo ìyà tí bàbá ẹ̀ fi jẹ torí kò fẹ́ kí n ní ọmọ láyé ìrọlá ah ah wò ó ọlọ́run máa bless ẹ fún mi ọlọ́run máa sún ẹ ní ẹ̀san rè I am really grateful ṣé tí wàá rí ń sìn ọlọ́run ti dẹni sólà kúrò ọ̀hún ṣe been a wonderful person. Henceforth, you are my first child. Ọmọ ẹ̀ òkú ṣùgbọ́n mo give me anticipated and talked about K1 The Ultimate Show is here again. Hunter TV Africa presents the K1 New Year Fest 2.0 an all-white party. Venue, Amore Gardens, 1, Amore Street, Lucky Phase 1, Lagos. Date, 2nd of January 2023. Red Carpet, 8 p.m. Main show 10 p.m. Standard tickets 20,000 naira. VIP 50,000 naira. Silver table 300,000 naira. Gold table 600,000 naira. Platinum table 1 million naira. For ticket booking and table reservation, please call 0903 006 9121 or 0809 334 0402. Packaged by Hunter TV Africa and Billy Q Entertainment. K1 New Year Fest 2.0, a show you can't afford to miss.